وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفل فún ọlọ́run ọba aláàánú jùlọ àtọrọ ìkẹ́ àti ìjẹ̀fọ́ alfáwà àgbà olùfẹ́wà olùsìkẹwà aṣíwájú wa níbiwa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kan fún nábi náà tàwọn ará lè rà tàwọn sọ ábà rẹ̀

ibn sáré al-Uthaymin ti ṣẹ́rù rẹ̀ láńkà kí ń kọ́ wa nípa ìmọ̀ ọlọ́run lọ́kan at-tawhid kọ́lọ̀dí kó yí ọjọ́ ti sàlàyé lọ kọ́lọ́ wá bẹ̀rẹ̀ sí ìlànà mo fẹ́ ti ṣúwà lórí ọ̀rọ̀ kan tí nǹkan mú mọ́ra ẹ̀ wá ṣe àwọn táwọn kọ̀ọ̀kan táwọn sọ́kọ̀ òsì azìkì fún ikú ó sì nà lọ́wọ́ ká fi gúdá oúnjẹ fáwọn aláìní orí tó sílẹ̀ ń jì káyìn báyìí jẹ́ pé àwọn women dáwà wọ́n ra oúnjẹ 250 kanu kéré ni wọ́n ná àmọ́ sí ọ̀pọ̀lọpọ̀ láǹfààní pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n jẹ́ àǹfààní ẹ̀ gan wọ́n gbọ́ interview ìyá kan nínú àwọn tí wọ́n ká tí wọ́n wọ́n ìmọ̀lára yìí ká gbé ìyẹ̀wò náà tí káà náà erú ẹ̀ àbí ká fi ti gọ́ọ̀mẹ̀ntì ọ̀fẹ́ ṣe ilẹ̀ lásán tó gọ́ọ̀mẹ̀ntì ìṣèlú ìkan rárá gbogbo sínú fáwá yìí one thousand six hundred people wọ́n náà wọ́n fún nípa àwọn tó ní one thousand yẹn ni wọ́n ti pé fọ́ọ̀mù one thousand six hundred wọ́n ti ní ìjọba àbọ̀kọ̀ sí òtún bẹ́ẹ̀ mà bí bẹ́ẹ̀ jùmọ̀ lóko ìjọba àbọ̀kọ̀ sí òtún bẹ́ẹ̀ mà bí one thousand tún ní àwọn ti pín gbàgbà ẹlẹ́yọ̀dún ti gbàgbà kọ́kùnlá ẹ̀sì ẹ̀mẹ́ tẹ́ ǹkan bíi ìyá ó lè fi ní kíkọ́ wọn tó wà ní pípé tẹ́ pín sí ní ìbejì ní ìbọn tó wà ní ìbejì mọ̀ pé ẹ̀kọ́ tó kọ́ tó kọ́ dáàtì lórí yẹn nígbà lọ ni pé ṣé ìbọn ẹ̀ wọlé ká draft letter tẹ́bá ń bọ́kọ̀ ọkọ̀ kàkàkà sí ìrìnà sílẹ̀ kàkànnà kàkàkà sílẹ̀ ẹ̀tí wọ́n bá ní kó fi owó rán sí fine and good ṣé wọ́n bá rówó díẹ̀ ká kẹ́kẹ́ àríkílà àrùn sí ibi ká fílẹ̀ ọmọ bá jẹ lọ́wọ́ àwọn tọ́ wọ́n alùkùn sàrà bẹ̀rẹ̀ púpọ̀ dèdè ládà ẹ̀ ló ní dèdè ládà ẹ̀ tí sí ẹ̀ ló náà ni all right ọlọ́mọ òkúnnà ẹ̀kọ́ ní option àbí option lórí ìyẹn ọlọ́ọ̀gbàrọ̀ ọlọ́ọ̀gbàrọ̀ ní azùkúta ya ṣe nìkan kọ̀kan wọ́n dá ní ẹni kọ̀kan tàbí pẹ́ ní azùkúta mọ́ nọ́mbà wọn káwá fọ́ wa ní nọ́mbà wọn kálíbà ránṣẹ́ náà ọdún ní azùkúta ní wa náà ó náà mú wa kó kọ́sẹ̀ndẹ̀ sí àbíkú pa rẹ̀ wa ó di wa ọlọ́wọ́ ṣe rọrùn نعم ẹ̀kọ́ tí àfẹ́kọ́ wa ní ìrọ̀ yìí òun náà ni àyẹ̀ṣẹ̀kọ́lẹ̀ máa láyé àkàlùkù sí ọwọ̀ kó mú orogún ọlọ́ọ̀bá tí ọ̀dá nǹkan tó káwọn gan wọ́n jáwọn ni wọ́n àmú olórogún ọlọ́ọ̀bá àwọn tí قل هو في الصحيح انه عليه سبب دليل انس رضي الله عنه ثم رسولنا انس رضي قال رسول قال شج النبي صلى الله عليه وسلم اهد قدر رباعيته يا بيعته وشي عندي لوري gbogbo ohud bí èyí wájú rẹ̀ báyìí ọkàn èyí ẹ̀kan àríwá pé kẹ́yìfà yóò fi kọ́ mọ̀ṣẹ́ gbóòdù bí yẹ̀wọ̀n góòlù àwọn ìran tí wọ́n ti àjíṣẹ́ wọn ló ti fẹ́fẹ́ lórí gbóòdù tẹ́sí lóyire góòlù àwọn ìran àwọn ìdílé kan àbáwọn ìran kan tí wọ́n fọ́ orí òjíṣẹ́ ọlọ́wọ́n bá bí wọ́n ti fẹ́ jèrè ayé tí wọ́n wá فنزل في له درجة لك وقالوا ogun ṣe kò sí kọ́gbọ́n alamari wọn bí kò ṣẹlẹ̀ nígbà ọlọ́dọ̀ ohod ọgbọ́n bí fún mi pa ìṣẹ̀lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ sí torí náà wọ́n lẹ́ òkú bá rí ti sẹ́lẹ̀ ń bá lẹ́nu báyìí èyí ìwájú rẹ̀ kán àti gbàgbé ah bó làwọn ẹran yìí fi kú rere àti wá ń kírun àṣùbà báyìí tó bá kírun àṣùbà tó bá kù ní ròkù lótú nawazil nù ó máa ṣí pé lápájá ọlọ́wọ́ bá dọwọ́ rẹ̀ lápájá dọwọ́ rẹ̀ ń tí kí àwọn Suhail wà nú àwọn tí islam tí kì fújọ́ náà ó dé lápájá dọwọ́ rẹ̀ wojú ọlọ́wọ́ bá lápájá dọwọ́ rẹ̀ aláwọ̀ ilẹ̀ an fulanan wa fulanan ọlọ́wọ́ bá lápájá dọwọ́ ní tí wọ́n gbá lámàrí sí wálẹ̀ in fact ibi tọ́lọ̀ ọlọ́run fi yíwa kò sí tàbí fi tọ́lọ̀ lámàrí àwọn mẹ́tẹ̀ ẹ̀tẹ́ àtàlẹ́bí ìdákọ̀ bí kò kọ̀rọ̀ báyìí lábọ́lẹ̀ sí ìdámọ̀ dáadáa mẹ́tẹ̀ ẹ̀tẹ́ àtàlẹ́bí ìdákọ̀ ẹwọ́n tó jẹ́ bá mọ̀ pé alámàrí ọmọ ènìyàn ẹjá fi ilẹ̀ fọlọ́ ó tún bẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ láti tẹ̀lé adúgbò tó gbá lọ́ọ̀lù ó tún bẹ́ẹ̀ wọ́n ta wọ́n ó di wà alámàrí ọmọ ìyẹ́lẹ̀ fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala mú jàbá àṣírí bú jùbá ọlọ́ba ìgbẹ̀lẹ́wọ́ rẹ̀ àti àà Sàhẹ́lù yìí ọmọ nẹ́bílé máa ó gbàgbé Sàhẹ́lù ni wọ́n wà ní Zaidiyya tí a nílùú Muhammad sallam ọ Muhammadu Rasulullah tó ní àá ọwà ní ìdíkúrè lọ sí ibi àrẹ̀sá àwọn amáka ìpé Muhammadu Rasulullah sáré ọkọ̀ muhammad abdullah ó ní ọjọ́ wà náà tó ẹni tí mẹ́lú jùlọ ohòjì ní kò sí tó kòkòrò àmà àlámàrí wọn àwọn mẹ́rin ti tán ní ìdákùn náà gbogbo kan àgbà islam ọ̀rẹ́ sí islam wọn dáadáa gbogbo èfi yíwa pé tọ̀hídì ọlọ́ọ̀bù gbogbo agbára tẹ́lẹ̀ gbogbo àlámàrí kan tí ọwọ́ ìrọwà kò sí tó kẹ́kẹ́ kan طالما يعودي كل مضاف به نعم يعني قوله في الصحيح سبق الكلام على مثل هذا التعبير في باب التفسير التوهيدي والشهادة أن لا إله إلا الله صحيح مسلم نين قوله أهد رجو أبو أهد جبل المعروف الشمالي مدينة يوم الأهد أهد يوم النودن مدينة النوت في المدينة نين أوعى لا يقال منورة فأني قلت كما تقول مجدد منورة اللي أما ثلاث كيلو أضيوع ولا يقال المنورة يعني كل بلد دخله الإسلام فهو منور بالإسلام كل بول في سماوة منورة لي في المدينة المنورة كل سماوة يبقى ونور طبعا اكيد يا سيدي مدينة لك انا اقول مدينة لك الاسلام ولو قول يوع ولأن ذلك لم يكن معروف عند السلف يقول أتكى والسلف وما في المدينة المنورة كذلك جاء اسمه في القرآن بالمدينة فقط inú Qur'an ìkọlọ̀bẹ̀ dákọ̀ rẹ̀ ọlọ́run pàtí Madina ni ọlọ́wọ̀ tó bí ní Munawwara láàkílá òkèèlá àwọn tí bá sọ pé مدينة النبوية مدينة لوع النبي دائرة تمييزها كافكا يوم مدينة تنويه مدينة تلبي كولوني ليه فلا بعث عليكم صبرون به ووفر ما كانت في مدينة المنورة اي مدينة النبوية نظرة المدينة المنورة والله تعالى عالم نعم ليه يا رب الله سوف ليك يعني مدينة المنورة ولا راو دعوا بعض واجبكم eléyìí lọ eléyìí fẹ́ ẹ̀kọ́ àwọn akáàkiri ló díye wa wallahu ta'ala alam ولهذا وهذا الجمل حصلت في في الثالثة من الحجرة من شوال وذاك أخذ ما بيني ابن هدسلك ní ọdún kẹta àti ìdíjìnà nínú oṣù kẹwàá ìsìlẹ̀ musulmi shawal òzìmọ̀ sí ilmùsùlùmí àwọn musulmi odi ogun sí ma musulmi lọ́wọ́ sí ma hadala mini um bin mukhalafati amur bin sallam nípa pé wọ́n yapa àṣẹ àlúgbà sallam ọlọ́gbọ́n wọ́n yapa súnà kan wáhìdá wọ́n yapa súnà kan lọ́wọ́ fífi àjẹ́ àwọn musulmi tó yíwọ̀n súnà olùwọ́ yapa jọ́nà kàlífà àṣẹ olùwọ́ yapa jọ́nà ó wà ní ó tí ó dórí ìtàjú tó ní bí wọ́n dó ní àwàlà kan ìjọ tí ó tó jẹ́ ètò tí ó bá tí ó bá ti fún ọba ṣẹ́gun ọjọ́ rẹ̀ fún mi. ọgbà àmọ́ ọgbà dáadáa ọgbà àmọ́ àlàyé rẹ̀ yẹn wọ́ ọgbà rubin free flow. Thank you àṣẹ fún wọn fún ọmọ lọ fún òye bí òkè náà títí òkè pàdé tí wọn gbé fún òye. Àwọn ìgbọ̀nsẹ̀ tó gbé yẹ́gẹ̀ wọ́n ní títí ìṣẹ́gun. Yóò wí ni pé ìṣẹ́gun àṣẹ́gun ẹ̀mọ́pọ̀ lórókè. Wọ́n pé ọ̀rọ̀ tiẹ̀ la fẹ́ lò wọn ò jẹ̀bi. Wọ́n ọdí alẹ́bí ní atẹ́gùn àwọ̀sẹ́gùn ẹgbẹ́ ọkùnrin tó pàdé ní ọdí ọlọ́run ẹgbẹ́ yẹpa súnàbí sẹ́lẹ̀m ọlọ́run fi àjẹ́ wọn ọdí wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yíwọ ọlọ́ọ̀bà náà ọjọ́bá ni máa tọ́jọ́ bẹ̀rẹ̀ sí ìwọ́kẹ́tì sẹ́lẹ̀m sálẹ̀ta gẹ̀lẹ́ fi jẹ́ ọdún pàtàkì mọ́dé bìdínà ni wàhálà ìṣẹ̀lẹ̀ fi ṣẹ̀wá nínú oṣù kẹwàá في المسلمون المسلمين واتقوا هم مسلمين فيما حصل منهم من مخالفة أمر النبي صلى الله عليه وسلم كما أشار الله, الله إلى ذلك الله سبحانه وتعالى حتى إذا فشلت فشلتم جرى الدار أبني لو نزعتم كان سيدنا صلى الله عليه وسلم وعصيتم من بعد ما رعاكم ما تحبون ìjọba túká nígbàtí pé ní ẹ̀sẹ̀lẹ̀ ọba ìjẹ̀rí ìtẹ̀lifì فالجواب شرط محفوظ تقديره إذا لكم ما تقرأوا يقرأوا إما قرعالي انتافعي قرعالي انتافعي بكرة شموين حصلت عظيمة المسلمين بمعنى واحدة والله نقول لي فتاة مسلمين بكرة الكثير شوفي ونانو على الآن أفراني أولاتكم شوائي نريد الانتصار بيا وكفري بيا وكفري والمعاصي كثيرة جدا كتولوسي ولا يميي ولا يميي ولا عاد لا يمكن أن نفرح بنفر ما ما دمنا على هذه الحال كما يريس الشيء كما يوم كما يوم تهي تهي تهي إلا أني يرفق الله بنا ويسلحنا جميعا قالوا انكم تسعنوا ولا تبوا تلقوا مونكا وان قرا بنتي و سلسمي wọ́n sọ àwọn ẹ̀sìn tí ọmọ èèyàn hù tẹ́ pé kọ̀wá sí pé wọ́n hù ẹ̀sẹ̀ ẹ̀sìn tí wọ́n sí gbangba wọ́n ti ní Canada ikọ́ ti pass law àwọn ilé ma bá wọn ti dìnà lójú títì títí ọ̀fẹ́sì ni wọ́n wà lórí sórí fútbọ̀l ọkùnrin àti ìgbìmọ̀ àmlò títí ọ̀fẹ́sì ni wọ́n kọ́ níparí àwọn ọmọ yóò mọ̀ rí wọn. ó di amẹ́ríkà àti chile dinizi ẹgbẹ́ àwọn ti káàsì lọ ọkùnrin máa fẹ́ ọkùnrin títí máa fẹ́ obìnrin lẹ́yìn náà ìlú tó kó èyí olówó burúkú ojoojúmọ́ rẹ̀ káàkiri ìlú tó kó sílẹ̀ tó ń bù wọn lówó ọba gambia president gambia ya ní áfíríkà aláìkóòlù òfẹ́ ló fi yọkù lórí ó ní olóòfẹ́ ó ní coronavirus ẹ̀sán gbá àwọn tí ìbá tẹ̀lẹ̀ àwọn tí ó yáà ti jùmọ̀ ẹ̀kọ́ àdébì ìsọ́bá ìpínlẹ̀ ní àbúkọ̀ ọdún dé kí wọ́n dé ní ẹ̀nẹ́sì kan ní ọ̀sán àtìsíkà lẹ́gbẹ̀rẹ̀ lọ́lọ́mọ̀ mi kò bá ọ̀sá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọdún bá ti nìkan yóò wẹ̀ affect ilé mi kọlà wà náà díẹ̀ díẹ̀ ẹgbẹ́ irú ní ń ṣẹlẹ̀ sí àwọn alágbára náà ń ah, ah, lẹ technology gan-an ní wọ́n sì wọ́n ní amẹ́ríkà ní lè dìbà ní ìjì nípa ẹ̀fọ́ àwọn 250,000 lóbi kúrò ní ìjì àwọn tó ti mú àwọn 440,000 ló sì fún àwọn 220,000 ló ti mú ní ìjì báyìí àwọn 4,400 ló sì lè ti kú ó nàìjíríà yọ pé àwọn tó kú sí ìjì mẹ́rin ọgbọ́n mọ́jọ kan wà ìjọba mẹ́rin ọgbọ́n ọba àkókò náà mú kí náà wí lọ فأنا قول سجع أي سجع جرء في الرعة والوضع الخاصة سجع إكيكي أتكالي سلوري أقعد لنواجه باي نواجه باي الوجه فأنا لوري كنا فأنا نمو كنا فأنا ليك وما إلى ذلك بس وسك لدي بسيدان يقول الشيطان تبقى لو تبقى رفلا وسك لدي وتربي وو صلى الله عليه وسلم bí owó lójú ogun yẹn sallallahu alayhi wa sallam ah ọkọ̀ wọn ní ìjọba yẹn bọ́dà wọn wọ̀nyí tẹ́sí rí rí àwọn tó fórí àdúgbò ọba yìí bọ́dà wọn sórí rí lórí ìjọba kan náà mú sí bí wọ́n bá lu wọn fi wọ́n lẹ̀ káwọ́ lọ́wọ́ foríjì wọn ó sì foríjì wọn بيان المتواصل هو العامية يسميان الثنايا عنده الثنايا وما يعني ما يليها عتيقوا توقما ما يليها يسميان رباعيتين هذا على قبل وانتم مالكني رباعيتين بنتين قولوا قال كيف يفلئ قوم شدوا نبيهم بو وتفلئ سريري àwọn àrán tí wọ́n fún ànábì wọn lórí ìsìlámi rádò bí i al'ibtiad ọ̀nà ni gidi na káà wọ́n lè sórí ìwé ìfẹ́sẹ̀ àìbáyìí àyè fún ọmọ sẹ́jì ìdí yahun sallallahu alaihi wasallam ṣe wọ́n dínà tí wọ́n sórí rẹ̀ àwọn àrán tí wọ́n gini قوله يفلح أي فلاح هو الفوز من المهروب كيها دلع قوم بكيه وفاة دين ليس عندنا امر شيء قبل الامر واو بدل هذه آية ولا خطاب في آل الرسول صلى الله عليه وسلم اللهم او ينبه عن النبي محمد صلى الله عليه وسلم شيء نكرة يقولوا نكرة على وان شيء كسيكا سياق في سياق النفي أي تكون مكسيكا نفسك قلوها الأمر أي شأن الأمر والراد بالإشان الخمس الأمر يجعل لنا وسين تقين تقلوه عشان خلق إلى المخلق إلى خالق إني ما تدعوني كان لا الأمر ولي له سبحانه وتعالى النبي يقول النبي صلى الله عليه وسلم ليس لكم فيه شيء يقول الأمر الله أكبر ففي آية خطاب للرسول صلى الله عليه وسلم alamari alabi lọ́rọ̀ bá wí aṣíjọ wà ní ahọ̀ wọ́n ti fún ní orí ẹgbà ìwọ̀ kúrò ara bà ní ẹ̀tù ọba ẹ̀yẹ́tù wọ́n ti fọ́ wọ́n ti jẹun lẹ́yìn wọ́n máa zárika agbára ọlọ́hu subhana ọ̀tọ̀ ti kalmatu wahida ọlọ́ọ̀ba subhana wa ta'ala máa zárika máa agbára fún ẹskíza ọlọ́fún sí ní lọ́fi pé ọlọ́ọ̀ fún ẹskíza máa agbára ọlọ́hu nínú pẹ́pẹ́ ọlọ́gbọ́n jẹ́ toríre àwọn àrán tó pẹ́lú wọn ní orí fẹ́ìdá káàna amòrò fàbáàlìk fáwọn sọ ọmọ pé alámọ̀rí bá rí jáì ma báàlùk lóòrò tí wá sílẹ̀ sí wọ kí lọ́kàn wọ bí ma ń sì wá òfẹ́ tí ó tánàbí sẹ́yà tí wọ́n á kí ní ti wọ́n ṣe pé lẹ́jọ́lá ọmọ mi náà amòrò ṣe àn كالعصنان غبي موسى والأوثان عذاب إبو والأولياء بما ولي والأنبياء بما نبي الله الأمر كله لله وحده فالأمر يطلب عنك سبحانه وتعالى كما أنه خالق يملك النفس بنفسه نفعا فإن المخلوق كل ويدا لا يملك لنفسه نفعا ولا ضرا كما أنه كما أنه لخالق الله بالحني وبالسدع وحده ونكرني والحمد لله الذي لم يجعل أمرنا إلى أهل السواء ọkùnrin fọ́lọ̀ ọba tí ó gbálà máa rí wa lẹ́nì kàkà lọ́wọ́ ọkùnrin fọ́lọ̀ ọba tí ó gbálà máa rí wa lẹ́nì لا يملك لنفسه نفعا ولا ضرا بخلص عليها في سوري فرارة بلا تكون الدين فرارة وكيف يملك لغيره يقول ذلك فهمي يستفيد من هذا الحديث عن فعل تعليم الحديث إيه. أنه يجب الحذر من إطلاق اللسان فيما إذا رأى الإنسان مبتلي بالمعاصي كما ما أصبح ناري على حذر kí ẹ máa sọ ahọ́n rẹ̀ láti lè sá láti máa tú ahọ́n rẹ̀ lẹ̀ kí ẹ sọ́ra láti máa tú ahọ́n rẹ̀ lẹ̀ kí máa sọ wọ́n tó kí wọ́n dá ẹ̀ wọ́n yẹn wọ́n tó sáwọn jíjì àwọn ọmọ náà ni wọ́n ọ̀ọ̀ kí máa ìdára alìsánù tẹ́lẹ̀ bí ìmáàsì tó bá rẹ̀ kìí sẹ́lẹ̀ ọba wọ́n ti dáwọn kòrò sẹ́lẹ̀ ọba kí ń jalè kí ṣe zina ìmutí wọ́n قولي إذا مبتلع قرار الإنسان مبتلع بالمعاصي ولا نستعب أدو رحمة الله أكبر جدنا في القرآن ولوبة لأن الله قد يتوب عليه قال سجد أو الذين سجدوا نبيهم أما توسع بسبريه لما سمعتهم نبي سلم فلاهم لم يسمعهم لم يسمعهم لم يسمعهم لم يسمعهم قيل له رسول الله يكون تجني ليس لك من الأمر شيئا فتقول على أمرهم ورجل المطيع رقم قلت ثلاثة قلوبة يمر بالمعاصي يمر بالمعاصي من بني إسرائيل رقم تنسي قلوبة ورجل مطيع رقم تنسي قلوبة يعني مطيع يعني قلوبة الذي يمر بالمعاصي أو أنت قلت لا لا لا أكو جميل سلام وبعض كلام بعد من بني اسماعيل من حزب يقول والله والله لا يقتل الله لفلان قالوا لفرج الحجة وقال الله له الله من الذي الذي يتولى علي قال انت انتكم يجيني فرج الحجة قال لا اقتل لفلان كني فرج الحجة فقد له من فرجي وعقدت عمل اشياء كثيره قالوا لي مبقى ibi ẹ̀kì ìgbẹ̀rún ti bàjẹ́ mẹ́ lọ́wọ́ ó ní yíwa mọ́ máa ń kílọ̀ fún yín ọ̀rọ̀ kílọ̀ fún mi ibi tí fíìmù ti tó ní ọ̀rọ̀ ilé babangida ọ̀rọ̀ ilé babangida sọ́kọ́ àwọn olùfún babangida síbẹ̀ síbẹ̀ ìdọ́jú fún mi yóò ní ìjọ dáńkóòrì wọ́n pẹ̀lú olóòkùn dáńkóòrì ẹ̀jẹ̀ lọ́mú dáńkóòrì wọ́n pẹ̀lú olóòkùn pẹ̀lú ẹ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú abúlé dáńkóòrì wọ́n á ní pé ọ̀rẹ́ rí babangida ọ̀rẹ́ rí babangida ń sún mi ọ̀rẹ́ yí Babangida ó pọ́lọ̀ wọ̀ lè fúríjì ó ní ọ̀rẹ́ ni ẹlẹ́ lè fúríjì lè fúríjì ọlọ́lọ́ ni ọlọ́run kó sáà lẹ́nu ọ̀kan wa kásọ̀rọ̀ wa o kásọ̀rọ̀ wa o gbogbo ọjọ́ àfẹ́ẹ̀tì mo dákọrẹ́ dákọrẹ́ o mọ̀ pé wọ́n mọ̀ ń bọ̀ wí alẹ́ ibrahim umumu lamzi láàbí bá mi sùn ẹ̀dọ̀ ta على الإنسان أن يمسك لسانه اللسان أديونانيا اليوم دنيا فيجب أديونانيا اليوم دنيا الإنسان أن يمسك اللسان فإن ذلته عظيم تتعام أن يباي أبروني وأبرولاني كما لهانا نقول ثم إننا نشاهد أو نجاب عن ريدين سلي ونسمع قوما أنا لا وانا كانوا من أكثر عباد الله فكي ودعهم تقول ولا كسر رجل لوري له وأشد الدعوة تكون قادي عون أيوان كبيرون من الكتاب انقلبوا أولياء الله بالله هم رضي الله سبحانه وتعالى فإذا كان كذلك فلذا لماذا نستبعد رحمة الله عن قوم كانوا أفاد يقول لك ما دعنا والله ديناسيا وذلكم وسيلوبا وما دام إنسان لم يمت قوم يمتكم nígbà pàtàkì ọmọ yorùbá dì kó kúlò ṣe ìmúkì kò tún sí ìṣẹ́ kò ní ọlọ́run di nǹkan kíkan ọlọ́mọdé di nǹkan kíkan ọlọ́run sì lè di orí ọlọ́run síbẹ̀ kan náà bá mi subhanahu wa ta'ala kúlò ṣe ìmúkì nǹkan ló ti ṣe àmà annal muslim nípa ìgbẹ́ mùsùlùmí nasarulọ́lẹ̀ ìmáyà àmì tẹ́wọ̀n kúlò àbùwá قال يزيد قلبه قال لي كده لما زعجوني قال لي كده لما كان في ابن سريرة الفاسقاب ينتم بعض عن سريرة الفاسقاب نوع سيبروك تاجة أما تقام تجارة في داني المهم بشكرا في الجلو أن هذا الحديث الحديث يجب أن يتكب عبرة بالموتجر قم قم فضمان في ذلك أنك لا تستعد رحمة الله عن أي إنسان كان عاسيا مبيا ولو بدنا في أي كينوية ولوضع قول نزلت الفاء الفردية عليه يكون سبب النزول هذه الآية فكرة أن هذا كلام كيف يفلح ربنا كيف يفلح قوم شدوا وجه أرضيهم بقول أعوانا ما تفهم علم ولوري بقول شد صويري قد ما يعرف قالوا صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام عن المسوانا والله يقول لا بدي كل اني كل كده ani kọlọ ti kó o ti mú jẹ́ sí. ẹnì tí kò kó lè lè lè lágbèjà àmọ́ àdámẹ́nìyàn tí ọlọ́run ní kí ẹni jẹ rọ̀bájúdá ọlọ́run mọ́ ọmọ nìkan ní ìfẹ̀rẹ̀ ṣé bá wá kíkẹ́ ní ìfẹ̀rẹ̀ ṣé ẹ ti rántí àwọn kan tó ti di àdámẹ́yìn tó lè ẹbẹ́ gbé kíní ìṣèyàn lẹ́fà á bájúdá máa ti àbúrú fún wa ọlọ́run ní foríjì àmọ́ ìná ọlọ́run ní foríjì ọlọ́run lọ́wọ́ ti kìlọ̀ fún ọ àbíkè àwọn ọmọ ìgbà ọjọ́ àwọn ọmọ ìgbà àwọn ọ̀sán mẹ́yìn rasul ọ̀rẹ́ yìí Babangida ọwá ni kúrò bí yóò lónú tí ó tẹ̀lẹ̀ jà mọ́ ní yóò bàjẹ́ fún pé ọmọ ọmọ bàtà fún ọkọ̀ tó wọ́n dáyé nítorí àwọn ọ̀gá gbogbo sẹ́yìn mú yẹ́ bẹ́ gbé ní kílẹ̀ ọ̀rẹ́kùn tó subhanallah Allahu akbar ẹ̀rù ọlọ́run báyìí ọlọ́run tó fìyà jẹ́ bí àwọn tí ṣe lọ́gbọ́n ìfẹ́dìí ń fi àjọwà ọkọ̀ sílẹ̀ ni ó lè kọ́ sílẹ̀ sí ìgbàyà rẹ̀ mùsùlùmí ní ṣe yọ́nù ọkùsọ̀wọ̀ rẹ̀ an ṣùhánàlá ọkọ̀ mẹ́ lẹ́yìn ọdẹ́ bí àrùn lọ́wọ́ kẹ̀yàn lọ́wọ́ níbi bìyàn ó lè ní ọwọ́ in tí bí máa fi àǹfúsùmọ̀ àwọ̀tọ̀ fún òyò àti àwọn pẹ̀lú pé rúbàlá látò àmìlà àlẹ́yìn àbí ẹ̀ máa fẹ́ jáde ẹni tí ọkàrọ̀ ọkà lẹ́sẹ̀ ó ń pẹ̀lú olókọ ọmọ rántí pàtàkì ojú dáadáa nǹkan òní ẹ̀kọ́ ni àbẹ̀ lókọ tí olùmí pẹ̀lú kangida dáadáa nǹkan òní wà ó sì fẹ́ ẹni wa ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀ kangida hùn wọ́n wọ́n sọ jẹta ẹ̀ wọ́n ní gbogbo president àti Nigeria president gbogbo àti Nigeria gbogbo ẹgbẹ́ òyìn nínú kò sí tí ìṣẹ́jọba Bangladesh kò sí ó ń tàn ẹwọ tamilan bridge lẹ́kọ̀ọ́ 30 kilo sí omi kò sí ń tàn ní Nigeria ṣùgbọ́n rẹ̀ tamilan bridge kò gbogbo Maryland bá ti wọ́n ti gbogbo orí ìdíje orí sọ̀kalẹ̀ orí kò yìí 30 kilo sí omi kò sí ń tàn tó ṣẹlẹ̀ Nigeria ló ṣe ss láti àbújá dé kánò tọ́lá olómi náà sí máa dọ́ ọwọ́ síbi àbújá dé ats wà ní polisi olóṣèlú ilẹ̀ ss bíkọ́sì bìíní àwọn àgbàlọ́ṣe tí ó ń tọ́ tó ṣe ó di èyí tí wọ́n kí pé infractions pẹ́sẹ̀ aburúkú àwọn abẹ́rẹ́ jù láyé lọ́dún 12 bíwà fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀wà bíwà sílẹ̀ ó ní àwọn kan ò ní wà nílùú kan àwọn kan ní wà nílùú kan ọ̀rọ̀ tẹ́ǹsán kọ́dà yí gan nínú ọlọ́ọ̀bà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ Ìlọrin sí ìjẹ́nà ó jìnà sí àwọn tó yàkà yàkú àrúkọ nílẹ̀ Yorùbá àwọn kọ́rà lọ́bà wọn jẹ́ ìbẹ̀ lórí sí ìjẹ́nà Yorùbá ẹ̀rù mú ẹ̀ká tí ìdíkà padà sí dáadáa wọ́n fẹ́ dáadáa ń di láàrin wa ó wà lóde ní wọ́n ní sí àkàrà ìwáàzì ṣẹ́dá wọn ni a ah, kàrámà tí wọ́n ń sí fún wa lọrin ní gbogbo ilẹ̀ Yorùbá ìgbà ká àfáà ni wa lọrin ìgbàmù àfáà ẹ̀ṣẹ́ ìkọ́kọ́rí ni ìgbà àtẹ́rí àfáà níṣẹ́yìn wọ́n gbogbo wọn kàkà àfáà là ń lọrin wọ́n ni azazamanu sokoti tí alárin sọ o azazamanu sokoti kùtà wà jẹ́ ni mùláàdù máa ti bò yóò tí ọkùnkùn lé ogbélé ni orí ìdábí kọlu ilé mi lọ kó tí ẹ̀lẹ̀ ní tí lọ́rùn pẹ̀lú díkàwárí ló ń jẹ wọ́n yẹ kú lọ́la haka ya mú òtù wọ́n sì lò yóò tí adama rẹ̀ nígbà tó afá mọ̀ pé afá sí adama afá ni ẹ̀rọ wọ̀rọ̀ tó dágán bá bọ̀ ní agazamanu sí owó tí àtìká wáyé àti kókè ẹ̀ wọ́n dábí kọlu ìlú mìíràn kó tí wọ́n bí ètò bá rí jẹ́ ọ̀fọ̀ramá mọ̀ yẹ kó rẹ̀ láhàkà yẹ mú tu àmẹ́gbẹ́ ló sọ́dọ̀dọ̀ ìjẹ́ náà sọ̀rọ̀ ẹnu tí àwọn ọ̀rọ̀ dùbálẹ̀ kankan tí a náà sọ̀rọ̀ pé àkíyè mọ̀ dùbálẹ̀ fún yàn ọmọ ìrà sáré àbí kì í ṣe wá sí ìgbà tó bá ti ànú ọ̀rọ̀ bíbà yìí àfáàlàbò ni ẹni àtàkọ́lẹ́ ni ara tí kò ìtìmọ̀ àsúnjẹ́ lọ́rùn nígbà tí kọ́ ní Ìlọrin Ìlọrin wọ́n àfáàlà àwọn àfàlọ́rin Ìlọrin ó súnmọ́ ìjẹ́mìnà ó súnmọ́ wọ́n ti rí tẹ́ ẹmọ́ sàdá àfàlọ́rin jẹ́ àánú wọn lẹ́mọ̀ ti yẹn àánú wọn lẹ́mọ̀ ti yẹn pọ́n ju ọmọ náà ó wọ́n mọ́ ó di èyàn wà hate bídà tó ń ṣe mọ̀ èyàn hate bídà tó ń ṣe èyàn hate bídà ẹ̀ gan-an wọ́n lè bí fásitì kìíní èyàn ní fi mùsùlùmí tí ó jí mùsùlùmí àmì èyàn hate ya fífi wá fífi tí wù yẹ èyàn hate ó di é ah. wọ́n á ọlọ́ọ̀bá kó sànù wà ó ní dìín ó ní dìín yẹn kò sẹ́gbùrú mẹ́ pé àkà mísì jímọ̀ àpẹta fúra ta kí ìdàkọ̀ sí wá ẹni tí wà lórí ìrìnàjò ní ìfúra mísì jímọ̀ tẹ́lẹ̀ ewu ni ẹnẹ́kàwọ̀ yẹn mẹ́kùnrin àwọn bí a pé eh, akọ ẹ̀mí azima láti mú inú sharia islam a ní ìrọ́pìlẹ̀ orókùn sàwọ̀lá azima tí ẹmú ìṣẹ́lẹ̀ mú jẹ́ ìṣẹ́bà jẹ́ kòbí ìṣẹ́kẹ̀lẹ̀ mú rọ́ọ̀sà nígbà tí inú lè mi olùmọ̀lọ́pọ̀ ara zamanu ìṣìkó tí ọmọlàdù náà ti gbò yóò ti gbégbé tó légbélé olùgbìmọ̀ gbélé mi lẹ́ ìtọ́ àgbàjá ni pé kọ̀rídà bí kọlu ilẹ̀ ìgbìyànjú kó tí wọ́n tó ń jẹ́ ọ̀sàràmà àmà mọ́ ni yẹ kúrò aláhàtà ya mú òtú ẹni bá sọ̀rọ̀ ní òkú léyìn òkúpa mú àtòrò ní kó fi dájú ìtọ́ ní kàfọ́nù ẹni tí ìsìtọ́ kú sí adama ti àfẹ́rọ̀ ni ìtọ́ ní ilẹ̀ yorùbá ń kọ́ ọmọ rẹ̀ ó di mọ́jẹ́ rí nìyẹn tó àìmá kìí kàlera mọ́ kàlera mọ́ kò tó tún bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ juma tí ó kàn ìmà juma láta wọ́n láwọn wọ́n yàwọn àyàwá wọ́n wá fún pé ilẹ̀ ìtúgbà yàgbà nǹkan juma pé kókò agidi wà nǹkan tó ṣe ọdẹ àlúkà ṣe sùúrù àti lágbára pàtí wà mọ́lẹ̀ ìdáhùn àmọ́ ìdílé ìdílé mi sókún ìdílé mẹ́kún mi lẹ́ńtẹ̀ mi wọ́n máa tẹ́lẹ̀ ìdílé mi lálẹ́ mọ́ sókún ni wọ́n tó ara mi gà. الحمد لله الذي لم يدع أمرنا إلى أهل الزواج أنا المحمود لا يملك من ṣùgbọ́n tó gbé amẹ́ríkà wọn ní ìpínlẹ̀ náà lọ sí ọ̀sẹ̀ wọ́n mi rẹ̀ fún mi lọ́wọ́ àjọ àjọ lọ́lọ́ ní ọ̀nà ìjọba dúnú ya balawo balawo lọ́lọ́ dáwọ́ ní inú kọ́kọ́ wà ẹ̀ṣẹ́ wa wọ́n kọ̀ sí bẹ́ẹ̀ àwọn countries àwọn countries wọ́n pé wọ́n ń ṣe homosexual ní halal tí kò bá bọ́kùnrin lò halal ni kò bá bọ́kùnrin lò halal ni wọ́n ń ṣe kálẹ́dà wọ́n ń bẹ̀ yìí Canada àwọn ní káwọn èèyàn máa bára wọn lò nípa ìgbà all public ní sí ẹ̀rẹ́ wọ́n ní olùfúnbẹ̀ match níbi ọ̀dẹ̀ street ọ̀dẹ̀ street group ọlọ́wà ìgbà yìí ní wọ́n mú jáde kẹka tí gbogbo ní kẹ́yìn ti bàjẹ́ ó ti bàjẹ́ gbogbo ẹ̀ ọlọ́run alhamdulillah ọlọ́run ìjọ owó apá àlùkò àbúkè ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ẹgbẹ́ ọ̀rọ̀ ìṣẹ́jú ìdámẹ̀ yẹn gbọ́ bẹ́ẹ̀ ju wọ́n gbóyìn end of time one adult two This is allowed in South Africa. Man or woman no longer has the right to reproduce because of adultery. The United States of America confirmed that all countries in the world should be ruling with the ritual. This country must pass its homosexual marriage, mm-hmm. woman plus woman equals to one, or man plus man equals to one. Three, Germany has just signed a law which declares that there is no more incest that is to say brother and sister can get married mm. a mother and her son a father with his daughter the city of Miami is now proclaiming a piece of public sex which means that which means no road you can do it on road in churches in market football field etc if you need sex you can have it on route without having any problem. Canada allows britain pornography film canada yẹn canada allows bestiality sex with animals in train pornography films are allowed in high school and university the authorization of the provision of minors Matt Nuka declares that any young girl at the age of 10 feels sexual pleasure. No one should defend that person from discovering how her body works. Finally, the U.S. has opened the Church of Satanic publicly. Dear brothers and sisters, the end is near. The battle and the glory is approach. Muslims have been distracted, and the devil wants to take maximum number of people in order to keep them from divine mercy. If you have a minute, share this message. Why do we speak in mosque but stay awake in the bar? Why is it that? Why is it hard to talk about God for us, but it's only to gossip? Why is it so easy to ignore God's messages but you send back dirty cheesy messages to TV? You said this message. Báwo wọ́n ká ìmọ̀ pẹ̀lú àwọ̀ lọ lórí náà ìbílẹ̀ tó ń jẹ́ wọlé fún Bí máa kà wọ̀ lọ. Nàmbẹ́lẹ́ ayé lọ báyìí. Ló fèrè ìjà church. Ṣé ìdíkọ́ tó dọ̀dọ̀ bí mo dákọ̀ ń bẹ̀? Àkókò tó ń bẹ̀rẹ̀ ń lò. Kèsì haram ni kí ọkọ ọmọ báyàwó yàwó lò kí àwọn ìyàwó ìyàwó ìyàwó ma bọ́ ọlù ìyàwó mú ìyá ọ̀tọ́gbà bàbá àti ọmọ ọgbẹ̀gbẹ̀ ẹ̀bí kúrò báwọn rámù ọ̀hún kà lórí báyìí lórí ah, wọ̀ lọ kí la ń bálẹ̀ ayé lọ báyìí ọgbà pàtẹ́ntù lọ ẹ̀wá ní kòrónà ní ilé ayé ẹ̀ ń bọ̀ kuingiza kufani asimukada chini kuona hata mazuri kuyoni asikuperawa wamkabilikani nemilani kuti kamtokani tikubabani kuti mturukuti barama ìjọba ìdúró kìí, ó ń gbogbo sàlámù tó kọ̀ fún wa lọ lóríṣiríṣi àwọn ìlú ní ìdíjà ìlú ńlá ńlá ńlá àwọn aláàbẹ̀yìn àfáàbẹ̀yìn ní àfáàbí ní ìṣẹ́yìn òní ní mẹ̀lẹ́ adájọ́ àti ìgbóláàgbà láàárá ẹgbàmánù òṣìṣú àtìgbà wà ìgbìdánilówà àìkú sádákẹ́ni Wọ́mọ́lá Azamátẹ́ ìgbòlóòtì tí kéré kéré ẹni ogun láti kú bẹ́ẹ̀ ra wà. Wọ́n rí bá pélépà ní ìwé rírà lè kú òtì. Ìkànnìkọ́ bá ní kí wọ́n bá ní kó dé fún ní kí ó fara mọ́. Ọ̀bá yẹn kú lè dà ká àgbà ìyàwó òtì. Ẹni bá lọ mọ́rí ìjọba àgbóyè púpọ̀ lọ́nu wọ́n ni mọ́mọ́ lọ́gbọ̀n bẹ́ẹ̀ ti káyé ti wà ní ìgbàmánà òṣùkú ti àtìgbò kátàkẹ́ ẹ̀rà ní máa jẹ́ fọ́múlà àgbàmà sọ̀rọ̀ ìrú òsì. lóyìn máa ń marí kí oṣù ọdún mẹ́ta sí lókàn ìyàn lọ mọ́sálásí mẹ́rin ọlọ́jọ́ máa wọ́n wá sí ilé rẹ̀ tó tó lóde àwọn ilé mọ́mù wọ̀là àbá wọ̀là ń tẹ̀lé wọ̀là ó bọ́ ọdún ó ń lọ mọ́sálásí ọ̀lọ́mọ́ ó ń lọ ìdìkúrà ọ̀lọ́mọ́ ó ń lọ jímọ̀ ọ̀lọ́mọ́ wọ́n lọ jọ̀mọ́ ọ̀lọ́mọ́ tí wọ́n wá dé wọn tó bẹ̀rẹ̀ ni káàdà áza máa lọ sí gúúsì àdìgbò kájá tó bẹ́ẹ̀ ń là wáyé ó mọ àgbàmọ́tò ìgbìlúùkì àdìgbò tó lójú pé láwàárí wọ́n ń bá wọn torí kàlí òmìnira ìgbìlúùkì àdìgbò pé èèyàn ti àti ìdáni òkè wọ́n bá mú ju bẹ́ẹ̀ lọ yóò dé nǹkan láti àkàtà máa yàtì máa tó ọ̀gá máa yàtì sí ìmìnira ìgbìlúùkì ọ̀kadà kálá àwọn ọmọ aláyọ̀ ìlú ọ̀gá yóò fi jẹ́ láká ọlọ́run tọ́lọ̀ wọ́n tó gbọ́gbọ́n ní kọ̀rọ̀ ní Náà wọ́n alùkùn ìsìlẹ̀mdìlá. Adájá máa nù sókó tí àzúrí àdájẹ́ ní ọmọ ládájẹ́ ti bóyó tí alùkùn ìsìlẹ̀ rẹ̀ kọ̀ríta bí kọlí límìnà lókú ti ẹ̀yà dẹ̀ yọ̀ǹda pẹ̀lú díẹ̀ tó bá rí jẹ́ ẹ̀yẹ kúrò ara àkàyẹ mọ́tú lọ́dọ̀dọ̀ áá náà yóò wọ́n máa sọ ń gbé ẹnu ọ̀rọ̀ ọ̀rọ̀ àmà ní pé láyé fútu láyé fúta àríwọ̀ malik mujud madina kò sóhun kan tí ó ti kàkà madina tí malik bá ń bẹ̀rẹ̀ lẹ́nu madina ما يفتي عاد في المدينة ومالك موجود قالوا في السوية في الليسة في السوية ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tí ọlá ibi wá sùn ní múná fi sẹ́lẹ̀ tí lóòrùn gbogbo ẹwọlé lóòrùn gbogbo ẹwọlé tí kí Israel sùmánù ẹ̀yìn tó ti bí pé ẹlẹ́wàdìí ẹlẹ́wàdìí nù gọ́gù yìí tó ló gbè fún ẹlẹ́bẹ̀rẹ̀ tí hamlin malik fún ọdún mẹ́tàdínlọ́gbọ̀n pé àwọn òbí wà fẹ́ pé níbi ìfúráṣì tẹ̀lé wọ́n ní ọ̀sán tí wọ́n yàn ń lò kí wọ́n wọlé pẹ̀lú ìfúráṣì tẹ̀lé nínú rẹ̀ tó tó yẹ pé wọ́n bá ti fún yàn lọ́wọ́ ẹ bá ti ra wọn báyìí ẹ máa gbọ́ òye bí ọtí lára lọ́wọ́ yẹn pé ìjẹ́ ó jẹ́ ó jẹ́ wá fún ọmọ tèmi ó ti bá wọn lọ́wọ́ ẹgbẹ́ bá òun ní ẹ̀rẹ̀. ara o aláàkọ́ kìí ṣe ẹ̀gbin ni ẹlẹ́bí ìkúrú mú bí i ọ́tú ìlẹ̀kọ́ jú wọ́n ní ìlẹ̀ sákàr ìjọ pààyàn ni wọ́n kọ́lọ̀ òní lẹ́yìn náà jẹ́kọ̀bí sáìn nínú alcohol kò mí nìkọ́ tí àmúni àwọn ẹ́ ọgbọ́n ìsì tó Thank you àríkẹ́ sí òpè yẹn dáa but ara tó kèrè fún ìjá máa mú wọn sì ká máa fi mú kó máa kọ́wá bí kílọ̀ rẹ̀ rẹ̀ mú tó ní ní da ramọ́ mi ò mú sí ìjẹ̀bì sọ̀rọ̀ lánàá ọ̀rẹ́ rẹ̀ kan ni ọ fẹ́ náà àwọn ìyàwó ẹ̀ àwọn ìyàwó rẹ̀ fẹ́ jà ọ fẹ́ náà ọ lè mú tramọ́ ọ ní àmì ìrù mú tramọ́ ní bèbí o ó di ẹgbẹ́ rí nìyẹn kọ́lọ̀ ọkùnrin àlùwà náà bàbá mi wà alùkùnmù sàrán tẹ̀lá ọkùnrin àti gbogbo wa náà hmm. wọ́n lè pé hamura mẹ́ ọ̀kílá mi lábí wọ́n ní kúrò mùsùlùmí hamura mùsùlùmí mo jẹ́ bá mú ọkùnrin náà fi ní ìdíkì kò sí ọkọ̀ ra kí ẹ̀ lẹ́mẹ̀ẹ́dọ́gbọ̀n ó lè múyàn máa fi ojú ọ̀hún ìpín burú mẹ́ lẹ́yìn náà ẹ̀dẹ́ pípẹ́ mọ́ pẹ́ ẹ̀dẹ́ sáyẹ̀nsì bá gbé bá tán, ó tún di ọdún ó di bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àbẹ́bì sí ọ̀pọ̀lọ̀ lọ́rọ̀ jẹ́ kò sí ẹ̀yẹ ń bẹ̀ ó ní kọ́lù mọ̀síkẹ́ ìnà kọmọ̀ kọ́mọ̀ sí alcohol ibi gbẹ̀rẹ̀ kọ́kọ́ mú tán tìmọ́tì tìmọ́tì ilé ìrìn ẹ̀sìn ẹ̀kọ́ rárá rárá ìjẹ́lá fẹ́ wọ́n mú àwọn àdùsí ojúkọ́ bá fún ó di nǹkan ilé rárá ó di ọ̀rọ̀ mú tọ́jú rárá o àgbọ̀ fún ẹbí mi a ní kí ẹ ọtí ọtí ọdún ọlọ́wà ọdún sí kúrò sí ìjẹ̀ ọmọ ọkùnrin kúrò láti sọ pé sáínú sáìn àfá kabir àfá kabir nínú ma sáìn gbọ́nà alcohol kò mínú fi tí a mú tí káyà inú ìmá ti islam ọ̀pọ̀lẹ́ bí wà pé kúlù muslim hamur tí tí èsì alcohol tó bá mú tí wálè kọ́ ó di ọ̀pọ̀tí ni sábò ìbẹ̀lẹ̀ kọ́wá ó di ọ̀pọ̀tí lára àwọn ẹ̀nà zalik ọmọ yẹn lẹ́yìn ó ní sí ètò òmùdé fáyàn bára tí ó ti múdé pẹ̀lú ẹ̀yọ́ kan ìdíje kọmọrùn ó di ẹ̀kọ́ yìí ní wallahu ta'ala alam náà ara kan kan fọwọ́ jù wa fúrúwò tàn án tọ́lọ̀ rẹ̀ ní sí kíkà àràmù sí kíkà àràmù

Assalamu alaikum. Ó ní ìbéèrè àkọ́kọ́ wọn ní orúkọ àwọn Bọ́dà Ismail láti ìlú Èkó. Ìbéèrè wọn ni wípé nínú Islam ṣé ìgbàláyè wà fún obìnrin láti ṣe ìmáàmù fún àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀? Bẹ́ẹ̀ni, inú ọlọ́ọ̀fà Bọ́dà Ismail ní ẹ̀sán rẹ̀ láti kú. Ó ní sí ìgbàláyè wà fún obìnrin láti rí àwọn obìnrin ẹgbẹ́ lóòrùn bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, Muhammad Sallam, arábìnrin jẹ́ ọmọ àtíyà anábì yẹn sàbí kan yóò lọ sílé rẹ̀ yóò bá wọn pèrún àwọn obìnrin wà péjọ sílé umu àtíyà umu àtíyà ni wà sí ìmáàmù fún wọn àmá ìmáàmù tí wọn mú ebú síwájú ìmáàmù níbi síwájú ẹbí jẹ́ àwọn mẹ́wàá ni márùn mọ́kànlá ìmáàmù dùn láàrin àwọn márùn dùn lápá ọ̀sẹ̀ àwọn márùn dùn lápá ọ̀sẹ̀ ọkùnrin náà sáà fún kọkànlá ní sáà fún gbé wa àwọn náà lè ṣe ìmáàmù ó di yé wa wọláwù tí ó láàrín náà. oníbèrè ẹlẹ́ẹ̀kejì wọn ní wa lọ́ra ẹ̀mí. ati gbogbo wa náà. kí won ní pe kí ni ipò ìyá seyun sẹ́yìn fún ọmọ rẹ̀. ẹ̀ṣẹ̀ ma ni àtìyá ni ni ó di wa ẹ̀ṣẹ̀ ńlá ni pé sáàsì tó lórí ìyá bẹ́ẹ̀ ọdún náà wa olùkọ àwọn ni Amina Abdulsalam láti ìlú Gombe láti Gombe state ìbéèrè wọn ni wípé askar tá a máa ń ṣe tí a bá fẹ́ sùn àgbà ti dúró ìbùsùn tá a fẹ́ sùn wọ́n ní ṣé àwọn ń ṣe fún ọmọ kọ̀ọ̀kan táwọn bí ni àti ara àwọn àbí àwọn ṣe ẹyọ kan fún gbogbo àwọn pọ̀ àtàwọn àtàwọn gbà. ẹ gbogbo ọmọ ẹ bá wà ń bẹ báyìí ọkùnrin gbogbo wọn àwọn kò ń ti tiwa tiẹ̀ lọ́tọ̀ wọ́n wá sí àwọn ọmọ yẹn wọ́n ti fọ́ ra wọn là lọ́nà mímọ̀ sí báyà fún hussein yẹn ó di wa ó fọ́ ra wọn là tó wà mí tó dà jùlọ ó di wa àwọn àsáré kí láti mú mẹ́ ó ti dédé wọ́lá ó ti ó sí ìlà sí ìlà sí àfọwà ó di wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. ọlọ́kàlá olè káyọ̀rọ̀. àmín wọ ìyá kù. wọ́n á lókun sẹ́láàmì là náà mú bọ́. ọ̀dà fún àwọn tí ó bá kún ó bá bẹ̀rẹ̀ pé ó kún ní wọ́n sì pè wá òkú báyìí àwọn míì wá bẹ̀rẹ̀ ní kó náà sì pè wá òkú báyìí. Ọmọ yóò ẹgbẹ̀rún ìwájú àìní, èyí máa ti kún, ṣí ìmọ̀ àwọn òdùnwà ìdàbájú àìgbàjú àìgbàjú wọ́n wọ́n fi ọdún ìmọ̀múlẹ̀ tí ọ lọ straight to the nǹkan wájú rẹ̀ ó di wà wọ́n fi lẹ́gbẹ̀ẹ́ wájú rẹ̀ ó di wà action ń bẹ̀rẹ̀ lánàá so wọ́n táwọn èèyàn dé ìkáyà tó lọ́sẹ̀ mú ní wọ́n tó kó ṣíkẹ̀mì ó di èyí tí wà sáà ìgbọ́lù tòwájú mi àkókò wọ́n tòwájú imam ó di èwà tòwájú imam tó wọ́n tòwájú lọ ó di èwà wallahu ta'ala alam ìyá tí ọwá ìgbà yìí kìkà ìyá tí ìgbàwà lókun sí kálà máa àlímà mo tún wáyé pé ní ọ̀pọ̀lọpọ̀ bá ní tó àmì ìlú àwọn obìnrin àdúgbò wọn lọ́rọ̀ wọn sí mi ṣé báyà ò ní wá torí àwọn arìnkánú fíìmù wá fara ike tí ma kí wájú ìmáàmù kò kò ní ìrùn wọ́n ní fíìwò àwọn ìmáàmù kan pẹ̀lú àwọn anábìlà láwọn ìmáàmù yóò gbà ìgbé alẹ́kẹ́rùn níwájú ìmáàmù ní Madina ní Madina ayẹ́ ni wọ́n ta aṣọ báyìí wọ́n ta gbogbo wọ́n gbà wọn kí If you, if your software is being used like your slab is not a body, láti kúrò láyé o tí láyé tí mẹ́mù wà ní wọ́n ti kára rẹ̀ ó nírùn fún àmàdínà ti kára nù àwọn mẹ́kà àmàdínà wájú imam ọjọ́ lọ́kàn àwọn mẹ́kà wọn gbádùn tí wọn àwọn mẹ́mù yẹn kún ìjáde wá gbogbo ìjáde wá bí kààlà tí wà fíìl ni wọ́n gbọ́ bí abí ẹ̀ sí yẹn ni wọ́n ti kírun àmọ́ wájú rẹ̀ wájú ìdáàmù tó lọ sí báyìí ààrà sára kàbà ni ẹ̀kọ́ kúta fún àmọ́ gbogbo ìgbà yìí àwọn èèyàn sùn kára àbìnà ọmọ ẹ̀rọ dalek wọ́n á ní kúmùtì àyẹ̀wá lọ́wọ́ mútì àyẹ̀wá ní sí àwọn wá Islam wá ní ọ̀rọ̀ àwọn àfẹ́ àti sílẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ yẹn àwọn kan ní àtúwájú ìmọ̀ mú kò nírun àwọn kan ní àtúwájú ẹ̀yìn ìmọ̀ ti kú ẹ̀yìn ni akọni ẹ̀yìn dámù kó èyí mú kó kò sí hadith kẹtọ́ sọ fún wa pé ẹgbẹ́ kí wájú dámù yòmíò ṣé o sì fún ẹni tí wà á tù wà ilé ló ti dédé jù máa fi hàn yá yìí a ló lọ sọ fún wa wọ́n bá wọn yóò báyìí pé wọ́n ẹ̀ka ọ̀nà mọ̀lọ́rin kí ó àwọn obìnrin lọ́kùnrin àwọn tí wọ́n béèrè béèrè wọn ẹ̀yí yóò bá ẹwà ń jẹ́ nìkan ti wáàzí fún yín gbangba pé obìnrin o ọba ìtayọ ìtayọ ẹ̀dì pé ma sí kúrùsù ọdún pọ̀sù pé ọkọ̀rẹ̀ bá kú bí oṣù mẹ́rin àti ìgbẹ́ wà lè má pé oṣù mẹ́rin olò ọmọdé ti pàdé ìṣẹ́ oṣù ọjọ́ black ń gbé fún ìdẹ̀tù wọ̀ pàt ẹni obìnrin tí ìyókòlò ẹni ẹ̀kẹ́ yóò lè sọ̀rọ̀ wọ́n á pe oúnjẹ yìí náà fún ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ sọ fún kiri òjìlọ́rọ̀ wá bẹ́ẹ̀ sọ sínú ẹ̀sìn òyà lọ tún o yà lọ tún o nítorí òbọ̀ náà ó tún fún náà ní pé ọ̀rẹ́ òun padà délé bí àwọn afẹ́ lọ́sọ̀ fún wọn bí wọ́n bá wọn fàrẹ̀ báyìí tẹ̀sí yunus nǹkan ní kásù nílẹ̀ nǹkan àwọn màyín lẹ́nkọ́ àwọn màyín ní kọkúkọ wọ́n láyé ó sọ̀kọ̀ kúsọ̀ ọdún fúnra rẹ̀ o. ọ̀rẹ́ wọn sọ wá ní ọ̀sẹ̀ ọ̀dọ̀ ẹ̀ eh, wọ́n náà àwọn àmì tuntun bá bí lẹ́ẹ̀kan bí wọ́n ara sí sílẹ̀ ní àbí mo ní ẹ̀rọ ti ṣe ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ń tọ́ ẹsẹ̀ wọn mẹ́sùn ó di àwọn tí wà sí ẹ̀rọ lẹ́ẹ̀kan wá gbà wọn lọ nìyí aláwọ̀ tó káwọn sọ ni wọ́n sọ̀rọ̀ mẹ́mọ̀ sọ̀rọ̀ yẹn ọmọ bàbá rẹ̀ sọ̀rọ̀ kan ó fẹ́ máa lẹ́jà jíjẹ ló fẹ́ o náà nígbà yóò fi káyé ìṣòro sí ẹ̀ ó dẹ̀ lọ́ọ́ respect àwọn league of man ó ní láyé fún àyínà ànílà máa ń ṣàpò Ìṣẹ́ mọ̀ ìṣẹ́ ìṣẹ́ olùkọ́ rẹ̀. Ọmọ wọn ah, ń tún ó sáì lẹ́sà ìyá àti fókò. Ọmọ báwọn. Wádà. Àbíbù náà mọ̀ sọ. Òkú mọ̀ kẹ́ sí wádà. Ṣé Adam àbíbù? Àbíbù ọ̀rọ̀ burúkú tó dára mọ̀ sí àwọn ẹ̀rọ tó àwọn obìnrin tó bímọ wọ́n lè nígbà tó ń fìgbà yí àwọn ọ̀tún tó kàn pàtó náà bọ̀rọ̀ tó sí àwọn ọ̀wẹ̀ tó wà nínú Islam méjì ni ìgbẹ́ tó lágbára àti ẹ̀kọ́ kéré a máa ń sọ̀rọ̀ major clinic tó ní wẹ́ debate when the woman play her menstrual period ní oṣù clinic one day forty days àwọn ibi táwọn ọmọ ọgbàrá pé forty days after that time tó wẹ̀ ogójì ọjọ́ wọ́n ní ọjọ́ ìgbà tẹ̀síwájú àgbà pé obìnrin mi ìtàwọn àfáà yìí ń sáyìn fún wọn bí ẹ̀rí wọn ni pé wájú títí ló lè tán lọ́wẹ̀ ẹ̀dúnkùn ẹ̀ṣẹ̀ tó ẹ̀ sáyìn wò pé kíkò yẹ káwọn àfáà tuntun wọn pé àwọn ìdákì nígbà tí sọ yìí wọn fi pẹ́ǹsì gbogbo ayé ni wọ́n kà wọn wẹ̀ wọ́n kà wẹ̀ ìyánábà wọ́n kà wẹ̀ nípa wọ́n kà wẹ̀ ìbímọ wọ́n ní fọ́tí ti nípa tó bímọ tán ìyẹ̀ tó wẹ̀ ẹ̀rú ẹ̀ ní àlàyé sáyìn. ẹ ẹ yóò sì lẹ padà sí fọ́tí ti sáà ń bí lóòótọ́ pé tí wọ́n fi ṣe àjẹ̀bí bọ́lá ìsọ́kìdì ọmọ lẹ́zẹ̀gbàt ẹ̀yẹ́ lè fọ́ ẹ̀ka ẹ̀ka ṣàlàyé báyìí ọ̀n jẹ́ àbíkiri kékeré kan lórí ọ̀rọ̀ báyìí báyìí obìnrin míì tí ẹni mọ̀kẹ́ kiri kiri náà kọ́kọ́ kìkì ó di ẹni nìyẹn wọn láàwọ̀ sàlà àlàm náà ẹ fún wọn létí ẹsọ rẹ àbíkẹ́ ẹsọ fún títí láti láì kó tọrọ ìṣe wọn nù wà lórí ọlọ́mọ ọdún ẹ̀sìn fún ilẹ̀ Yorùbá lọ́wọ́ lọ́rọ̀ àánú ẹ̀ Naam. Wọ́n jẹ́ ọkùnrin ní ọ̀gbọ́lúwà láàrin, lòun ní wakọ̀, obìnrin àwọn yóò. Wọ́n á bẹ́ kí ní. Ṣé ọkùnrin ẹ̀ náà ní ó gbé wá sí ọmọ, ló sì rọ́ọ̀rùn ní ọmọ obìnrin wà láàrin. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkùnrin náà ni ó dùn wájú nígbà ó ní alágbára tí pé ọlọ́ọ̀bá kú sí wa tí ó mọ́tí lọ ẹ̀yẹn wọ́n lásìk wọ́n wá kú ọkùnrin wá kú àti bìlíkà ọ̀dẹ̀ síyàwó ẹ̀ síyàwó ẹ̀ nú àwọn tí wọ́n wà láyé ríwẹ̀ wọ́n ti tẹ̀lẹ́mọ̀ fún ní kọ̀kọ́ra lójú kọ̀kọ́ra lọ́wọ́ ní kọ̀kọ́ra sí ni wọ́n pé àwọn obìnrin náà wà láàrin àwọn ọkùnrin wọ́n tí ó yẹ síyàwó ẹ̀

bí o kọ̀lá kìí ọ̀pọ̀ olùkọ́ sílé ẹ̀tẹ́ ní ìdìnà tó ẹ̀tẹ́ ní ọlọ́run fún ìmọ̀ ẹ̀tẹ́ ní ìtẹ́yìn ẹ̀tẹ́ ní gáàzọ̀ olùsìn ẹ̀mọ́ fi kẹ́ ní orí tí fún bẹ́ẹ̀ kí kí bá bá ní tó oyún ìyà fún ọ̀sẹ̀ ọdún pẹ́ẹ̀sì ọlọ́sì ó dì ní ẹ̀rọ ọmọ ìrọ̀bá ó díẹ̀ wà lọ́gbà òta ara rẹ̀ Ìjọba mú bílẹ̀ ọ̀. Ọkọ̀ ọ̀dá ìrànwí ṣe obìnrin dáadáa tí wọ́n ti tóbi lọ sọ ìṣẹ́ yá bíra tí wọ́n táwọn olówó lóyún kò lóyún ojú àkejì tí wọ́n ti kó gbónú àwọn ọmọ ẹgbẹ́ náà ipe ọ àmọ́ àti wàánu ara nǹkan rẹ̀ fọ́sì wọlé àdúgbò àti ìbára ìlú ọdún ilé ọkọ̀ ní ìbọn ìdàmì ti pé ọdọyún gbálẹ̀ tó yí ìdè ìdè ìta ọba zùlẹ́rù àgbẹ̀lọ̀ jẹ́ ọba àbúráfẹ̀ wọ́n lọ tún bèèrè mú mọ́sàn-án ọ̀dá mi ọmọ mẹ́mí kúrò ìbàjẹ́ náà ni mo sọ sọ pé kíláàsì kejì obìnrin dáadáa àwọn ẹbí dáadáa nígbà kejì wọ́n lóyún òun olóyún ẹ̀ kẹjì cross ni oyún ìwà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn ọ̀ṣùgbọ́n ara rẹ̀ lọ́pẹ̀ gan-an ní àbúgbà ẹ̀nìkan lè ṣìdánù ó díyẹwà ọlọ́mọdámọ́ ṣẹlẹ̀ tó wà aláàzámánù sókó ti wọ́l